wájàbá aligaslu ìwẹ̀ ti di dandan o ìwẹ̀ ti di kíni ó ti di dandan nígbà tí ọkọ bá sàbá lórí ìyàwó rẹ̀ ẹ́n tó ṣe é bí ọṣẹ máa ṣe é ṣe ojú ìwẹ̀ ṣe kíni ìwẹ̀ ti di dandan nìyẹn wàfi láti nílé muslim nínú ẹ̀gbà wa ti muslim ó tún mú extra information wá tó wà very very important kí ni information náà ó ní wáyìn lamu yunzil ọba àmọ́ damira ọba àmọ́ gbó ọba àmọ́ sọ̀kalẹ̀ ok ọba <laughs> àmọ́ ṣe kí ni ọkàn gòkè ni ọ̀sọ̀kalẹ̀ ọba àmọ́ sọ̀kalẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé wáyìn lamu yunzil alima. kódà kó o mọ̀ dàmíra kódà kó o mọ̀ ṣe kí ni kódà kó o mọ̀ dàmíra níwọ̀n àgbà tí ọ̀pá tìró tó bá ti wọnú ilé tìró ọ wọnú ẹ̀ tán bá gbọ́ Alahu Akbar Alahu Akbar à ẹlẹ́à ìǹtí ẹ̀wò táìmù oorun ọba dìde pòkì. nínú àwẹ̀ ńkọ́ alàgbà tó jẹ́ àsìkò sàárì tẹ́ẹ̀mọ̀ pé sàárì ti fẹ́ kásẹ̀ ńlẹ̀ ọlágbára díẹ̀ ah, aláwọ̀ sànù wa lódodo ni pé ọ̀rọ̀ yìí ó ó look funny ṣùgbọ́n tó ọ̀bá bá mọ̀ dájọ́ rẹ̀ o ò lè nírun. ò lè nírun tí ọkọ bá ti kálámù bọ́nú ògo tàdá ìyàwó rẹ̀ ọwá ṣeé ṣeé ṣeé ṣeé olóhùn ò rìlíìsì olóhùn ò rìlíìsì àìrìlíìsì rẹ kò ní ọmọ wẹ̀ o releasing a, a, a, a, a, a semen is not a condition. kó tó lè wẹ̀ o ti tì í bọ̀ ọba ti tì í bọ̀ tó sì yọ bọ́ ta ọ̀wẹ̀ ìdájọ́ ẹ̀sìn nìyẹn. nǹkan kan nǹkan kan bá ọ̀wẹ̀ ọmọ 40 عن أبي جعفر أنه كان عند جابر ابن عبد الله رضي الله عنه هو وأبوه وعنده قوم فسألوه عن الغسل فقال يكفيك صاع فقال رجل ما يكفيني فقال جابر كان يكفي من هو أوفى منك شعرا وخير منك ثم أمنا في ثوب وفي لفظ للبخاري كان النبي صلى الله عليه وسلم يفرغ على رأسه ثلاثا حديث 40 nínú mátínú umudatul ahkam àní abi jaafar láti ọ̀dọ̀ baba jaafar annahu kana inda jabir baba Jafaru yi ọ wa ní ọ̀dọ̀ jabir ibnu abdullahi huwa wa abuhu òun àti baba rẹ̀ ohun àti baba rẹ̀ ìyẹn jáfàrù àti Abu jáfàrù wọ́n wà lọ́dọ̀ jábìrù ọmọ abdullahi tó gẹ́ sọ̀hábà. wàyí dàhù kọ́wùmùn àwọn èèyàn kan tún wà ńbẹ̀ o kì í ṣe ọ̀wọ́ àwọn méjì yẹn nìkan o fàṣà alúhù ánìlẹ́gùsùn wọ́n wá bi jábìrù ọmọ abdullahi léèrè béèrè nípa ìwẹ̀ wíwẹ̀ ìwẹ̀ jẹ́nẹ́bà. fàkọ́l yẹ kí ká sọ ọ́ jábìrù ọmọ abdullahi wa sọ pé ọ̀fẹ́ fẹ́gẹ́ náà bàbí ìgbà sọ ìkan ìgbà sọ ìkan ó ti tú ọ láti wẹ̀ tó o fẹ́ wẹ̀ jẹ́nàbà o ìgbà sọ ìkan ṣe kí ni o ó ti tú ọ wẹ̀ ṣe rí gbà sọ yìí òdiwọ̀n rẹ̀ ni omi tí agolo méjìlá mílìkì méjìlá tó lè kún kóńgò pẹ̀ sọ́ọ̀yì kan múdù mẹ́rin ni múdù mẹ́rin òun ni. ìgbà sọ́ọ̀yì kan ó ti tú ọwẹ́ yẹkfík yẹkfík asọ́ọ̀rùn ìgbà sọ́ọ̀yì kan ó ti tú ọwẹ́ tó bá dá sí pé jẹ́nẹ́bà nìkan ló fẹ́ wẹ̀ o ó ti tú ọ wẹ̀. fàkọ́ọ́lá rọ́jù lónìí ọkùnrin kan wá sọ pé máa yẹ fí ni kò tó mi o ìgbà sọ yìí kò ṣe kí ni kò tó fàkọ́ọ́lá jáàdìrún jáàdìrún wá sọ pé káànà yẹ fí mọ́nìhùwà áwùfàmí nǹkan ṣáàrọ̀ igbá sọ́ọ̀rì kan tó ní òtún ọ yẹn ó máa ń tó ẹni tí irun orí rẹ̀ tó pọ̀ ju irun orí tiẹ̀ lọ. wa khairu minka igbá sọ́ọ̀rì kan igbá omi sọ́ọ̀rì kan ó máa ń tó ẹni tó lóore jù ọ lọ láti fi wẹ̀ ó máa ń tó ah, wọ́n sọ pé igbá sọ́ọ̀rì kan tó ọ wẹ̀ sọ́ọ̀mọ̀ pé. látọ̀dọ̀ ànẹ́bì ni mo ti gba ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ yẹn pé omi igbá sọ́ọ̀yì kan ni ànẹ́bì máa fi wẹ̀ ìwọ wá ń sọ ọ́ nìsín pé kò lè tu ọ wẹ̀ irun mélòó ní ń bẹ lórí rẹ tó o sì lóore tó ànẹ́bì wa Muhammad sallallahu alayhi wa sallam. fún mọ́ àmọ́ná fi fàwùbìn ọ sọ̀rọ̀ yẹn tán ọwọ́ akírun fún wa pẹ̀lú aṣọ kan péré lọ́rùn. pẹ̀lú aṣọ kan péré lọ́rùn. ok ẹ̀jẹ̀ kọkọ ṣe àlàyé kan lórí ìyẹn kí n tó ka àlékún tó wà nínú bùkọ́rí lórí ẹ̀. wọ́n ń béèrè nípa ìwẹ̀ gánábà jábírù tó gẹ́ sọ̀hábà ó ní ìgbà sọ́yì kan ti tu ọwẹ́ ìgbà omi sọ́yì kan ó ti tu ọwẹ́ káàtì ẹ̀ wá sọ pé kò tu ọwẹ́ nínú ẹ̀kọ́. E ni pé àyí máa sọ nǹkan kankan tí ọmọ túmọ̀ sí pé a fẹ́ fi tako ìtànẹ́bì máa ṣe sallallahu alayhi wa sallam nínú ẹ̀kọ́ tẹ́ bá ní ànẹ́bì máa ń ṣe nǹkan báyìí ànẹ́bì máa ń sọ nǹkan báyìí ok ìwọ ò gbọ́dọ̀ wá react gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn rẹ̀ ká ní kíní yẹn ò tí ì rọrùn fún ọ ẹnu òrí ò gbà á kọ wá sọ pé à ìyẹn ò lè tó mi o ọ mọ̀ pé ọ̀rọ̀ tó sọ yẹn o fẹ́ fi implicate ànábì nìyẹn pé how come how manage báwo nìyẹn ṣe lè fi omi igbá aṣọ ìkan wẹ̀wẹ̀ gẹ́nàbà ọwọ́ amú kí jábírù kó fún ní èsì tó le pé igbá omi sọ ìkan. ó tó ẹni tí irun orí rẹ̀ kún ju irun orí tiẹ̀ lọ ó tó wẹ̀ ó tó ẹni tó lóore jù ọ́ lọ ó tó wẹ̀ tí ọba wa tó wọ́ wẹ̀ wàhálà tiẹ̀ nìyẹn. dípò kan sọ pé inshàlá pé ọlọ́run ó jẹ́ kó tóun wẹ̀ ẹ̀ excuse ló ṣe kí ni olómúwá. ní ìsìn wọn sọ pé tàbá fẹ́ sùn nínú súnà wọn ní ká sí kìíní ẹ̀gbẹ́ ọ̀tún wa lélẹ̀ bọ́ọ̀sì ní nítorí ti yúùsì mọ́ ni kó o fẹ́ gbé òsì lélẹ̀ tàbí kó o dakùn délẹ̀ kèé ṣèwọ lára sọ pé ẹ̀gbẹ́ ọ̀tún ìyẹn ọmọ pọ́síbù bó ni jákèjì ọ̀tún sùn nínú ìwẹ̀ ẹ̀kọ́ àìsọ bẹ́ẹ̀. Allah ó ṣe rọrùn kó o sọ pé Allah ó ṣe rọrùn ó lóore fún ọ ju kó wa máa sọ pé ṣé yẹn sì pọ́síbù sá ṣé ò bá pọ́síbù fọmọnìyàn ànábì ò ní ṣe ṣò ó pọ́síbù sá ìyẹn jẹ́ iní ẹlẹ́ẹ̀kejì ń ó ní gbólóhùn tó parí ẹ̀ tó sọ pé fún mọ́ àmánà fi ìsàwùbìn lẹ́yìn náà ọ wá síwájú kírun fún wa pẹ̀lú aṣọ gbàgẹ̀rẹ̀ ẹyọ kan jábìrì ọmọ abdullahi ọmọ ọmọ ṣe bẹ́ẹ̀ ni ọmọ ọmọ ṣe bẹ́ẹ̀ ni nítorí pé láàrin àwọn tábìyìn ọ̀rọ̀ kan ń dànà ìrìn wípé ẹni tó bá fi aṣọ ẹyọ kan kírun pé ò ní ìrun ẹni tó bá fi aṣọ ẹyọ kan kírun pé kò sí kíni pé kò ní ìrun. ọ̀rọ̀ yẹn ń jà ó ti wá dé sí ìgbọ́ jábìrù pé ẹ wá náà o kọ́lọ̀ ń tó ṣe gbogbo ẹ̀ ní gbẹdẹmukẹ́ kí gbogbo ẹ̀ tó rọ̀sọ̀mù kẹ́yìn tábì wọ̀nyí tó dé ní àsìkò ànábì àwa la kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹni tó bá ní aṣọ kan nu sọ pé aṣọ ẹsẹ̀ ẹ̀ kura ẹ wá sọ́dọ̀ mi jọ kan so wọ́n kura kóra wá sọ́dọ̀ rẹ̀ bó ṣe á rí wọn pé nínú àwọn tí ń sọ pé aṣọ kan ò wọ̀ọ̀run pé èèyàn ò lè fi aṣọ kan kírun aṣọ tó gbọ́dọ̀ wọ̀ ọ gbọ́dọ̀ jẹ́ méjì ọwọ́ á mọ̀ọ́mọ̀ wọ̀jú bà ọmọ ọmọ ọmọ ọmọ wọ́n kíni júbà agbada. Agbada, nta àmọ́ ń pè lágbádá àti wọn náà níbi ìjàlámíà o so. ó wá mọ̀ọ́mọ̀ wọ aṣọ gbàgẹ̀rẹ̀ kan kò lọ́dìí kò lọ́dìí ó wá wọ aṣọ gbàgẹ̀rẹ̀ kan ó wá ń retí kí wọ́n tún sọ̀rọ̀ nígbà tó sì ti kọ́kọ́ ti fún ẹnìkan lésì pé ìwọ ní omi sọ́yìn kò tó ọwẹ́ àbí ó sì tó ẹni tí irun orí rẹ̀ pẹ̀lú tiẹ̀ lọ ó tó wẹ̀ ẹni tó lórí jù ọ lọ ó tó wẹ̀ wọ́n ò wulẹ̀ sọ̀rọ̀ ọmọ lórí aṣọ kẹ́mọ̀ tó gbọ́ èsì míì wọ́n yà á dì mú bá ń pè é àṣé torí pé ó rí aṣọ yẹn láàrin aṣọ ni kì í ṣe ta ìlàsọ ṣùgbọ́n fẹ́ fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ wípé ẹ lọ túnú pé èèyàn ò lè fi aṣọ kan kírun ẹ lọ túnú ohun tá a fi bẹ̀rẹ̀ ẹ̀rún kíkí òun ni aṣọ ẹyọ kọ̀ọ̀kan kó tó wá di àsìkò tí wúsíà tí ọládé bá wa tá a wá ń wọ ìlọ́dì tá a ń wọ júbà tá a tún lo láwàní àti gbogbo nǹkan tá a ń àlékún àlékún àlékún ni kì í ṣe kó jẹ́mọ́jẹ̀mú. therefore aṣọ ẹyọ kan péré tó bá ti lè wà lórí èjìká rẹ tó sì lè bo gbogbo ara rẹ dé ìlàjì ojúgun ó ti nínú sharia requirement ó ti wọ̀run. wàfi láfíìn lílí nínú ẹ̀gbá wa ti Bukhari kàánà nàbí alayhi wọ́n máa ń da omi sí orí rẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta nínú ìwẹ̀ jẹnaba yóò da yóò fọ ọwọ́ bu omi báyìí sí orí rẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta ok ohun tá a rí lákọọ́lẹ̀ ni pé ànábì kì í fárun ó dárun sí ni àmọ́ irun lárúbáwá má gbàgbé irun tí wọ́n yọ̀rọ̀yọ̀rọ̀ nínú tí wọ́n o bọ́ ọ bá lọ fẹ́ dárun síbi ìtànábì. Si ọlọ́run má jẹ́ o irun tiwa ìlànà míì tó wà ní súnà òun ni pé a lè fa a lè ge. irun ọmọ áfíríkà kì í gùn yọ̀rọ̀yọ̀rọ̀ yìí máa fẹ́ ká báyìí ni yìí máa fẹ́ ká wéréké wéréké ni so tọ́ ọba wa ń dá sí tó o mójútó di dáadáa o. tó sì di nǹkan ti yí wọ̀rọ̀ rẹ nu o njọ́ ọmọ tó ń pè nínú dáadáa ẹnìkan bíi mílíọ̀nù ìbéèrè kan wípé ọmọ ẹ̀gbọ́n onítọ̀hún gbọ́dọ̀ rẹ̀ àbọ̀mọ àbúrò rẹ̀ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ yìí bóyá ẹbí rẹ̀ yẹn wá jẹ́ nàṣọ́ra bóyá ó jẹ́ nàṣọ́ra wá fọmọ sọ́dọ̀ mùsùlùmí ọmọ ẹ̀ tó wá fi sọ́dọ̀ mùsùlùmí yìí òun jẹ́ dada dada ẹ́ dada àwúrí olówó ẹyọ ojú wa ti dada wọn ò náwó ẹyọ náírà ni wọ́n ná báyìí ẹni wọ́n á béèrè béèrè pé ọmọ yìí máa ń sunkún pé kò mú un lọ sí mọ́sálásí irun dada tó sì ń bẹ ní orí rẹ̀ òun ò sì ní kápá láti bá fa irun orí rẹ̀ ọmọ sì fẹ́ máa lọ sí mọ́ṣáláṣí kí láti ṣe léyìí sí kò lè rárá kí ni jẹ́ kó ní kápá ọmọ wa gbọ́dọ̀ rẹ̀ ọmọ ọwọ́ gbé ọ̀dọ̀ rẹ̀ àsìkò tí gbọ́dọ̀ rẹ̀ ní gbà bẹ́ẹ̀ léèrè nípa àlámọ̀rí rẹ̀ ìwọ lọ́lọ́run léèrè sọ pé ò ní kápá irú kápá ní tó o bá ti ní kápá dá ọmọ padà síbi ó ti wá ọ̀dọ̀ ọmọ padà síbi ó ti wá ni kí ni máa ń ṣàwà mùsùlùmí náà ẹnìkan wà gbọ́dọ̀ wa a máa bọ̀ àmógútó ó ń gbé ní abẹ́ òrùlé wa a wà máa sọ pé a lè pàṣẹ fún un àà yẹn lágbára o wọ́n fàyàn lé ọ lọ́wọ́ pé kó lọ́ọ́ máa gbé lọ́dọ̀ rẹ o ò ń bọ̀ ọ́. kódà kó dá sí pé òbí ẹ̀ ní sanwó oúnjẹ rẹ̀ wọ́n ti fi sí abẹ́ àṣẹ rẹ̀ wọ́n ti fi sí abẹ́ àmójútó rẹ̀ kúlùkùn mùrọ̀hìn ó ti di alámójútó wàkúlùkùn mọ̀síhùlù nàárọ̀ ẹ̀yà tì í ohun tí wọ́n ní kó o mójútó wọ́n sì bí ọ léèrè lọ́jọ́ àlèkìyàmà so nítorí náà ẹni tí ọgbọ́mọ dàda wò. kọ́ lọ fá irun orí dàda ni o o ò lè máa gbẹ̀rùn dàda wá sí mọ́sálásí mọ́ kó fáírọ́ọ̀sì bá wa. irun orí dàda irun òòṣà ni irun òrìṣà ni irun burúkú ni irun dọ̀tí ni kò yẹ orí ọmọ nìyàn níwọ̀n àgbà tọ́mọ yẹn ti ń gbé lọ́dọ̀ rẹ ọ̀fà kúrò ń bẹ̀ ni o ọ̀lẹ́ sọ fún òbí rẹ̀ pé bàbá alágbájá the only condition tọ́mọ yẹn fi lè wà lọ́dọ̀ mi ni pé irun dàda yìí kò bá ẹ̀sìn tèmi lọ ṣé ká bá fà kúrò ń bẹ̀ ọba ní má fa o má fọ ọkàn o ẹ̀gbọ́n mọ́ ah, ilẹ̀kùn má sí ilé má sì ta ibì kan ní òsìsì èéṣe tọmọ tí wàá fi lọ gbọ́dọ̀ wọn tí wọ́n fi tipátipá mú lọ sí ṣọ́ọ̀ṣì ìwọ wàá fi tipátipá mú ọmọ ilé lọ sí mọ́ṣáláṣí o ọmọ gẹ́gẹ́ fúnra rẹ̀ ló fẹ́ mọ lọ mọ́ṣáláṣí àmọ́run tó gbé wọnú ilé off masjid ni irun off masjid irun tí ò lè wọnú mọ́ṣáláṣí ni torí náà ẹ lọ fa ni o ẹni ìtúwá béèrè béèrè mi wípé kí ni ìdájọ́ swapping kéèyàn fẹ́ ra fóònù kó ní fóònù kan lọ́wọ́ tí ń lò tẹ́lẹ̀ ok ó ní fóònù kan lọ́wọ́ tí ń lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti wá rí i pé òun ò lò mọ́ tàbí ó ní mọ́tò kan lọ́wọ́ tí ń lò tẹ́lẹ̀ ó ti wá di fóònù jọ̀hún ok ó ti di mọ́tò jọ̀hún ok. okay so ẹnìyẹn bí mi léèrè béèrè òun ohun tó yé mi nípa ohun tó yé mi nípa rẹ̀ mo wá wò pé ṣé n tó yé mi nípa ìdájọ́ kínní sótó mo rí i nírìí pé kò tó àsìkò tẹ́lẹ̀ sì bí mi léèrè ìrìn láǹfààní kí n sáré lọ wọnú tíà ok mo kàn sáré pé àfáà mi kan ni pé kí lè rí sí nǹkan báyìí bí mo ṣe ń worí fóònù nísìnyí mo rí i pé wọ́n ti fọ èsì ẹ jẹ́ ká gbọ́ ohùn wọn ẹ jẹ́ ká gbọ́ wọn. sọ̀rọ̀ sókè o. ẹ wò bóyá wọn ò sọ̀rọ̀ sókè dáadáa màá fọwọ́dù ẹ̀ sí orí whatsapp lórí whatsapp group wa a máa gbọ́ so màá tún wá padà sọ ní màá tún wá padà tún sọ ní ọjọ́ mẹ́jọ inshallah so lórí kinu kí ló fẹ́ sọ ẹ bọ́ fẹ́ náà ni. ọ̀fẹ́ dáhùn ni. àwọn ti sọ bí wọ́n ṣe máa ń ṣe pé bí nísìn kéèyàn ní mọ́tò iléeṣẹ́ yẹn lè wá sọ pé a ti ṣe new version o gbé ètò ń lò wá o kó fowó díẹ̀ kún o kó o gba titun o the same thing pẹ̀lú fóònù pé ìyẹn ti ń lo fóònù kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó wá rí pé fóònù yìí òun ò fẹ́ lò mọ́ wọ́n á kọ́kọ́ válù ẹ̀ ok ok wọ́n á válù ẹ̀ náà aha koko kan nìyẹn o kókó kan nìyẹn pé ohun tó o ti lò kù yìí válù ẹ̀ rèé sọtí ọlọ́run bàbá ló tẹ ọlọ́run wọ́n ṣẹ̀ wá sọ pé iye èyí tá a fẹ́ tà fún ọ iye báyìí ni a jẹ́ pé ó ní chẹ́ǹgì tó ṣe kí ni o tó fún wa tó bá ga sí pé bí o ti sọ̀ ń gẹ́lẹ́ lórí àlàálì ni. ṣùgbọ́n màá tún gbọ́ ọ̀rọ̀ àfáà mi torí ustaasu mi àwọn ti di dókítọ̀ so ó sì ìdájọ́ wọn ó tún yé wọn ju èmi lọ ṣùgbọ́n pẹ̀lú wọn bá tèmi mọ́ o gẹ́gẹ́ bí ọkùnrin ṣe sọ yìí o pé ọjà yẹn gangan wọ́n á value ẹ̀ iye tó bá kú sí wọ́n sọ fọlọ́jà pé n ti lò kù yìí iye tó iye tó jẹ́ rèé o èyí tó fẹ́ rà èyí tá ń tà nìyí o so a gẹ́ pé ọ̀jẹ̀ wa ní balance iye báyìí tó bá tẹ́ lọ́rùn yóò gbélẹ̀ yóò fowó kun tí ó bá sì tẹ lọrùn yóò kú lọ́dọ̀ wọn yóò fẹ̀kẹ́ lọ tà fáwọn tí ń ra scrab àwọn tí ń ra scrab so eh, ohun tó sì ń súnmọ́ náà ni pé ó lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀. kì í tún ṣe gbogbo wọn ní máa válù rẹ̀ ọ̀dà ẹ̀jẹ̀ àsọ̀rọ̀ ẹ̀jẹ̀ àsọ̀rọ̀ ẹ̀jẹ̀ àsọ̀rọ̀ ìdíjọ́ méje méje àkànjú jọ ti yé so inshallah ẹ̀yin tẹ́ ẹ wà lórí láì pẹ̀lú wa afẹ́ fẹ́ kí ni a máa ń pè náà afẹ́ fẹ́ shut down a padà sórí láìfù padà fún ìkójáde alukur'an alákànlé. àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá alálàyé ṣókí ṣòkè mọ́ ti lọ tó tá a bá ti ṣọ́dà nísìn àtúmọ̀ padà. a fi hàn yín lórí social media la máa a fẹ́ ṣe separately a fẹ́ kó dàpọ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ a fẹ́ ṣe ìjókòó ìkójáde ìwé yìí a fẹ́ ṣe lọ́tọ̀ a kó dàpọ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ wasalaamu wa rahmatulahi wa barakatuhu.